وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبارد الله سبحانه وتعالى تتكو إجكواني إلي tó آخر يوم الأحد al-ahad ní àti oṣù tí ojú ọ̀run توفي ti Gregorian ọba tó fi yọnu rẹ̀ tó fi yọ̀ǹda jòkónà fún a kọ́mọ̀sí ìbínú rẹ̀ kọ́mọ̀sí tó observe tàbá rántí ọjọ́ ahadi ìgbẹ̀yìn báyìí a máa ń fi àníká máa fi dáhùn àwọn ìbéèrè pàápàá jùlọ ní ìjòkó kọ́sàn pẹ̀lú àwọn ọmọ àyá wa ní obìnrin torí wípé ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan ó ń rú látọ̀dọ̀ wọn nítorí wọ́n ń rú yìí kò mọ lọ́dọ̀ wọn ó ń àfẹ́tìnulé wọ́n affect àdúgbò wọ́n affect ìlú wọ́n affect ayé torí bí ọba adẹ́dà bó ṣe ètò ọ̀rọ̀ wọn sí ló fi jẹ́ pé ìjókòó kọ́sán ọ pàtàkì pẹ̀lú wọn àtúnwá fẹ́ràn wa létí pé a sọ tẹ́lẹ̀ wípé àwọn ọmọ ìyára wa létí pé ìgbà tí a tírìtì ọ̀rọ̀ lórí zina àti tí ó tún burú jù yẹn lọ tó jẹ́ lewap gay ọkùnrin ń súnmọ́ ọkùnrin obìnrin ń súnmọ́ obìnrin ọkùnrin ń súnmọ́ ẹranko wọ́n ń súnmọ́ ẹyẹ wọ́n ń súnmọ́ ajá látara wípé yàní ọkàn ò dúró lórí bí ọba dẹ́dà ṣe fẹ́ kó dúró mọ́ ìṣesí ó ti ń yapa sí bí ọba adẹ́dà ti gbé kalẹ̀ Allah subhanahu wa ta'ala sọ pé falamma zágú azáàkọlọ́ kùlùbọ̀ táwọn èèyàn bá ti tí wọ́n yẹsẹ̀ kó lójú ọ̀nà àgbékalẹ̀ bọ́ ọba adẹ́dà ṣe ṣètò rẹ̀ ọlọ́run ọbọ̀ wà yóò tí wọ́n bá ti yẹsẹ̀ kó lórí dáadáa ọkàn wọn náà yẹ kó lórí dáadáa kò ní sí aburú tí ẹ̀dá ò ní lè ṣe máa ló fi jẹ́ wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó pe àkíyèsí wá sí láti fi tú àyà ọba adẹ́dà tí ń sọ fún alẹ́ Al-Qur'an Karim pé qad aflaha man zakkaha wa qad khaba man dasaha Allah ń pe àkíyèsí wá sí pé wan nafsi wa ma sawaha ẹ̀mí àtàdámà rẹ̀ ọkàn manzakaha ẹni tó bá fọmọ́ kọ́dá aflaha ó ti jèrè kí ni àfọmọ́ ẹ̀mí ó ní kí ṣùúr ìmá jẹ́ kẹ́rì ọkàn jẹ́yàn pé ọba adẹ́dà wà ọkàn ṣoṣo ni ó lè kí ọlá lórí àlàáràṣì rẹ̀ ọmọ ń tà ń rò ọgbọ́n ń tà ń sọ orí ṣe. ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam gbà tí arákùnrin kan náà sọ abẹ́ rọ̀dẹ́ aláàánú tó ní gbà mí tí mi fi ní ṣìṣe kí ló jíṣẹ́ náà sallallahu alaihi wa sallam sọ ó ní máa ọba adẹ́dà bó ṣe jẹ́ pé níwájú lọ́dọ̀ nínú ọkàn rẹ pé alápọ̀nlé yẹn lélẹ́yìí ò ní fẹ́ ṣe tí ò fẹ́ ọba adẹ́dà ni kọ́ máa jẹ́ kẹ́rì ọkàn jẹ́ ẹ lórí rẹ̀ kọ́ máa tijú kí àárín ìwọ àti ẹ̀ má bàjẹ́ torí tí àárín ẹ̀dá àtọba adẹ́dà bá ti bàjẹ́ fa inna lillahi wa inna ilayhi raji'un ni Allah subhanahu wa ta'ala tó fi ń pe àkíyèsí wá sí i ọ̀nì fa'ámà man khafa maqama rabbihi sọ̀rọ̀ ẹni tó jẹ́ wípé ó ń páyà pé ọba adẹ́dà lékè ọlá lórí òun o ọmọ tó ń ro ọgbọ́n tó ń sọ tó ń ṣe fanaha hawa tó ń tì tó yapa sí ti ọba adẹ́dà ń fẹ́ èyí ni wípé ó mú tọba dẹ́dà gbọ́ kò yàkúò ní tí ọba dẹ́dà gbé kalẹ̀ tó fi wọ́n jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam fa inna al-jannata hiya al-ma'wa yóò máa tẹ̀síwájú sí ni iṣẹ́ rí yóò máa rọ̀ lọ́rùn sí láti ṣe tí ó fi jẹ́ yí àtúbọ̀tán rẹ̀ yóò gúnlẹ̀ sínú àjẹ́mẹ̀ kọ́lọ́mọ́sà ṣètò abẹ́ fáwọn mẹ́ntọ́rọ̀ ṣùgbọ́n tó bá kọjá àlà ọlọ́run ọba ní kọjá wípé ọ̀ràn anybody ọjà kù bọ́bá ṣe wùn lòun ó ṣe ṣe wà á sọ̀rọ̀ lè hayata duniya ó jẹ́ kí ní ṣòdó táyé kó borí kó lékè ìpáyà ọlọ́run ọba lọ́kàn kò sí tí ò ní lè ṣe lójúṣẹ́ náà sọ́lá àṣọ́lá ti sọ pé ilẹ̀m tẹ̀sáhì fọ́sùnà àmà ṣíta tọ́wọ́ bá ti tijú ọlọ́run ọba yí pé ọlọ́run ọba mú ọwà o ó dẹ̀ máa ń tó ń rò ọgbọ́n tó ń sọ orí tó ń ṣe kò sí tó ní lè dánwò tọ́wọ́ bá ti ní tìjú yá ẹni tó ní tìjú kìí sẹni tí ń sọ̀rọ̀ tí ń dorí kodò ẹ̀ẹ́n tàbí tí ẹni tó ní tìjú ni ẹni tí ó ń kíní yìí ọ̀tọ̀ kò tó ń ṣe léyìí torí pé ọba adẹ́dà kọ̀ ọ́ ntọ́ yẹ ń ṣe ní torí pé ntọ́ba adẹ́dà ń fẹ́ ni bó tiẹ̀ jẹ́ pé ń tèmi ń fẹ́ ó jẹ́ kí n tó ń fẹ́ àti tí ọba adẹ́dà ń fẹ́ kọ́ papọ̀ torí wípé tá à ń wa tàbí asákò fún torí wípé à ń páyà tí ó ṣẹlẹ̀ sí a lórí rẹ̀ tí èṣe torí ìtọ́nà ọba ọ̀kan náà ní méjèèjì ìfẹ́ inú náà ní méjèèjì ìyapa sífẹ́ ẹnu torí wípé yẹn fẹ́ fi wójú rí ọba adẹ́dà ó ní páyà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala sọ pé ẹni tí ó jẹ́ kìsìmìsòdó ta yóò lékè lórí ti sí ìfintọ́lọ́ba rẹ̀dà ń fẹ́ wọ́n ní fa'ina al-jahima hiya al-ma'wa yóò máa ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni yóò gborí ọkàn rẹ̀ yóò di lórí aburú ṣíṣe tí ó fi jẹ́ pé kíni àtúbọ̀tán rẹ̀ yóò gúnlẹ̀ sínú jahim ni fọ́lọ́wọ́ yà ọ̀yà bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá bá sí ẹran kan ọ wà ara tó bá ti yanjú gbogbo ọ̀rọ̀ ẹ̀dá yòókù ara rẹ̀ yanjú tó bá ti bàjẹ́ gbogbo yòókù ó bàjẹ́ kí ni bá ṣe ẹran ọ lẹ̀ ní ọkàn tí ìpáyà ọlọ́run ọba ti wà nínú ọkàn ẹ̀dá ìyókù ó fúyẹ́ torí pé kí ni ọkàn ní ń darí ara ibi tí ọkàn bá wà lára máa lọ tí ìfẹ́ ọba dẹ́dà tọba wá mú nígbà èèyàn ara rẹ̀ ọ̀rọ̀ fún láti ṣe tọba dẹ́dà Allah subhanahu wa ta'ala nínú tí wá máa mú kí ara ọkàn ọ̀rọ̀ gẹ́gẹ́ bó jíṣẹ́ lọ́sọ̀lára sọ́yìn sọ o ní kí ahán rọ̀ fún tọba dẹ́dà pẹ̀lú kíni pẹ̀lú ìrántí ọba dẹ́dà ní ìrántí téèyàn ọmọ ronú lérí téèyàn fẹnu sọ eléyìí pàtàkì ní gbogbo ìgbà gbogbo àìṣedéédé nínú àwùjọ láyé látara wípé ọkàn ti di pàtàkì àrùn tí ń dẹ̀dá láàmú nù ṣọba dẹ́dà Allah subhanahu wa kó fún wa ní ọkàn tó péye tọ́lá láàfíà ẹ̀mí tó gbádùn tí yóò darí ara wa sí tí ọba adẹ́dà ń fẹ́ bó ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ọ́n àti àkíyèsí wa sí pé ká tó sọ̀rọ̀ ti nìka àti tí ó tún rọ̀ ma bíi tọ́lák ká rántí pé o ń bí àwọn ìjókòó lákọ̀ọ́kọ́ onítìrà kékeré nì ta ní ká gbé yẹ̀wò kitabul akhdari tó sọ pé awwalu ma yajibu ala al-mukallaf tasihihu imanihi nǹkan àkọ́kọ́ tó ń jẹ́ ọ̀ranyàn lé ẹnikẹ́ni tó bá ti níwọ̀ lórí ẹ̀yin ẹni tó ti bàlágà ó ní kó tún ìgbàgbọ́ rẹ̀ kó tún ṣe olóbi tawhid táa fi ń sọ̀rọ̀ nípa àkídà olóbi kíkà wa alwajiz في عقيدة أهل السنة والجماعة سلفنا الصالح انتو بينو تعافي gbogbo ولوجو olóbi ká pe ara wa sí à ẹ̀kọ́ kan tó pàtàkì wípé ojú ọ̀nà pèpè ó ní pè é torí Allah subhanahu wa ta'ala sọ pé kúl inna hadhihi sabili ad'u ila Allah ala basirati ana wa man ittaba'ani sọ fún ayíkú ojú ọ̀nà tèmi ni o ní ìpèpè lọ sí díẹ̀ sífẹ̀ẹ́ ẹnu ara tèmi ọba adẹ́dà ni mò ń pèpè lọ sọ́dọ̀ rẹ̀ èmi o mò ń pè ní pẹ̀láàrí dájú tó ń túmọ̀ sí pé kéèyàn tó pèpè ọgbọ́dọ̀ ṣe kí ni ọgbọ́dọ̀ nímà torí kí ni ọba adẹ́dà sọ ó ní wa'lam. أنه لا إله إلا الله واستغفر لذنبك mà dájú wípé kò sí tó tó sìn àfi ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kọ wá wá àforíjì fún tó ọba ti yapa sí eléyìí nínú gbogbo òṣèṣí tó ń túmọ̀ sí pé ní gbogbo òṣèṣí wa a gbọ́dọ̀ yẹra fún shirkiyat a gbọ́dọ̀ fi tawhid rinlẹ̀ agbádọ̀ ya sí mọ̀kànlọ́fàt bídàí àdẹ̀gbọ́dọ̀ sí sunna agbọ́dọ̀ sí rìnlẹ̀ ẹlẹ́ pàtàkì gbogbo gbà òun ló bí usulul hidaya àwọn in tó pàtàkì téèyàn fi máa mánà tàmúwá àwọn ọmọ yàrá pé àkíyèsí wa sí pé tíra wa nìta aláàlóhun ò ìyẹn kitabul akhdari ṣáàmà ti pé ń gbà tó sọ pé awwalu ma yajibu ala al-mukallaf tasihu imanihi onílẹ́yìn rẹ̀ oní thumma ma'rifat ma yuslihu bihi fardu aynihi oníkíní ka ahkami at-tahara wa salat tá a bá ti yanjú èèyàn tán o ìtẹ́yàn máa ń fi tọ́jú ọ̀ràn àyàn léyàn lórí ṣe tó jẹ́ pé ọ̀ràn àyàn nílé orúkálukú wa lórí kọ̀sẹ̀ni tí ó bà wá ṣe bí kí ni ó ní kàkàmì tọ̀hárà àwọn òfin tó de ìmọ́tótó tọkùnrin àti tóbìnrin ìtóbìnrin fi yapa tọkùnrin àti tí ọ̀pàwápọ̀ lẹ́yìn ìgbà náà ìrun kíkí àwọn òfin tó de inshallah al àwa fẹ́ sọ fún wa wípé pẹ̀lú ògùn ọlọ́run ọba eléyìí náà láàgbékalẹ̀ ìgbékalẹ̀ yìí náà látẹ̀lé tí ó fi jẹ́ wípé kí ni halqa wa tí ń bọ̀ yọmọ̀lá ahadil qadim ní tá sọ̀rọ̀ lé lórí gangan ni àtọ̀hárọ̀ àti ahkamis salat àti òfin tó de ìrun kátúnrán wa létí sí aago mẹ́jọ àbọ̀ ní halcom bẹ̀rẹ̀ torí pé tá a bá débí àrètí rẹ mú ní ń jẹ́ kí àfàsẹ́yìn díẹ̀ káwọn èèyàn sí pé but inshallah al-karim yawm al-ahad al-qadim bó ṣe hóró mẹ́ta láàrí a máa bá àkámi tọ́hárà lọ àtàbádẹ̀ parí rẹ̀ tán a máa bá àkámi sọ́láàtì lọ kọ́lọ̀ ọba kó fi rọ̀ á lọ́rùn kọ́ṣọ́ àjùgbà náà lọ. náà ọ̀la ṣẹ́kùlé mi ká tó gòkè lọ bá àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin fún àwọn òmòrò kọ́sọ̀déhìnà tó jẹ́ pé àwọn nìkan ló dálé lórí gẹ́gẹ́ bá a ṣe ṣàlùkáwà ní a gbà wọn àbẹ́rẹ̀ kan lọ́wọ́ tiwa náà kí ọba adẹ́dà kọba tàmálẹ̀ ìtọ́sọ́nà rẹ̀ sí kó fi sábàbí oríire fún aláyé ń bí àti ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama náà ya bá sọ́dọ̀ ìdá. Nam àkọ́kọ́ wọ́n ní èèyàn kan gbé ọkọ̀ tí ó ní plate number KJA 261 CL KJA 261 CL so wọ́n bẹ́ kẹ́ wá síta so kẹlẹ̀ sún ọkọ̀ yẹn kúrò ní ètò wà. Now, àwọn tàbá níbèrè. One, two, three. Ọlọ́jà rí pẹ́. Lọ́rí dáadáa tó ọ̀dá. Ọlọ́jà pẹ́ tó fún wa. Àwọn tó ọ̀dá. Sheikh Adis ti Agbafi ti Dik tó gbà pé iṣẹ́ ọlọ́ọ̀bá ọ wà lórí ìsùkú. Ọ wá dé bá wọn lẹ́yìn. Àwọn ọlọ́wà wà lé orí òkú yẹn wọ́n wá ń béèrè pé àwọn ṣe báyìí pé òjíṣẹ́ ọlọ́run bá ṣe ó dáa kan táwọn ṣe tánàbí sáfà wọn ṣàdúrà fún wọn pé ọlọ́run máa lé wọn kún lórí dáadáa wípé ṣùgbọ́n tó bá dìgbà míì kọ́ máa join àwọn bẹ́ẹ̀ mọ́ ẹ ẹ mo fẹ́ kẹ́ clarify. ẹ̀yin wọn lọ́wọ́ àkóńṣe ẹgbẹ́ lásùn ni abamuwa ke shi abubakar siddiq abubakar tani ke shi abubakar siddiq náà wípé wọ́n ti ń kírun lọ wọ́n ti wà ní rúkú ó wá sábẹ́ ìwá sáré dé torí kí wọ́n tó dìde kúrò ní rúkú kó lè bá àbáráká yẹn ṣé mo ń communicate na ó wá ṣe takbiratul ihram ó wá ó wá lọ sí rùkú ó wá ṣe dẹ́bù ó dábà èyí ní wípé yẹn ó lọ join sáfú ṣáàfọ́lọ̀ naam na tí á kírun tán tí wọ́n fi tó jíṣẹ́ lọ́sọ̀lá létí ó wá ní záàdàkàláhù hẹ́sán sàí kọ́lọ̀wọ́n ojú kòkòrò tó ń ṣe fún iṣẹ́ rẹ̀ torí pé kò sí sẹ́rẹ̀ torí bí ìrùn àhà látẹ́ì nọ́sù àti dọ́pt bó ṣe wá ọ̀pọ̀ wípé má ṣe bẹ́ẹ̀ má ṣe má ṣe mọ́túnrún kí ni nọ́sù yẹn túmọ̀ sí ni àbí máa ṣe kábàrà bẹ́ẹ̀ kọ wá jọyìn kó wà nírùkú kọ wá jọyìn sáfú ní òjíṣẹ́ lọ́sọ̀lá àrọ̀sọ́làm sọ ni ìṣe sí àwọn àṣàr tó wá lórí rẹ̀ á kó wọn papọ̀ látara wípé kíni náà àwọn sàbẹ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ń ṣe jù rẹ̀ ẹnìkan kírun bẹ́ẹ̀ níṣe jù ẹ̀ òun wá rò wípé òun ọ̀báraka yẹn ó wá fẹ́ dìde ó fẹ́ mú wá sàbẹ̀ ìwà fàjókò wípé irun rẹ̀ ti pé kí ló tún fẹ́ máa kí wípé ìyẹn gan tó ṣe yẹn ò ní súnà inshallah al ní ọ̀sẹ̀ tó ń bọ̀ násù yẹn á sẹ̀lójú sáadà á tàn ẹ́ bẹ́ẹ̀bẹ́ àti kí ni àwọn afáàsọ lórí rẹ̀ but súnà ni wípé tá a bá ti súnmọ́ masjid táàrí pé ti wà ní rúkó kí rákà àyàn bá bọ́ wa lọ́wọ́ a fèsì kébílá a ń ṣe tó a bọ̀ yẹn a wà rọra eléyìí òun fi àgbọ́yé ẹ̀sìn hàn lẹ́ntọ́ lágbọ́yé ẹ̀sìn ju ẹni tó jẹ́ wípé ọjẹ́ bọ́ mọ́ òun lọ́wọ́ ṣe nínú náà wọ́lá ààrẹ. ọlọ́jẹ́ pẹ́ fún ọ. ìkejì ní lórí ọkọ láyà. àwọn ẹ̀rù múṣkílà kan máa ń ṣe láàrin àwọn bọ́lá àwọn bíkẹ́ kan náà wà bá ní pé ìyàwó ẹ̀ hmm. wá ti di every time ní pé ọkọ wa ní jẹ́ ká. gbé sẹ́nu dáadáa. ọkọ ọkọ ní jẹ́ ká ṣe sínú. ó mọ̀ sọ pé rárá ó wá ń sọ pé tí ń bá ti rọkọ̀ wọn máa ń kó wọn ní torí pé kọ́ mọ̀ jù yẹn lọ kìí dé ẹsẹ̀ bà kìí sàmàlà. kò sọ bẹ́ẹ̀ ṣe. lọ́wọ́ lisanu halihi yaqulu hada ya akhi lisanu halihi yaqulu hada ẹ̀ sọ lọ́la kò dìgbọ́ bá fi ẹnu sọ tó ń túmọ̀ sí ni wípé láì láì ó ṣe di pé gbogbo ìgbà gbogbo ìgbà àbí? àwọn ẹni retí wọn kọjá lọ nínú àwọn obìnrin retí wọn kọjá lọ ìgbà wọn fẹ́ ti ma wọn lọlé ọkọ ọwọ́ á pe ọmọ rẹ̀ jókòó ó ní ilé ọlá ló ti ń jáde ilé èyí ló ń lọ ilé èyí ló ti kúrò mo fẹ́ fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ àwọn àdánilẹ́kọ̀ọ́ kan mójútó wọn tọ́ ọ bá mójútó wọn ó ní mushkila ó ní wàhálà problem ìmójútó àwọn eléyìí inú ò ní jẹ́ problem lé ọkọ ọ pàtàkì gan-an nínú ẹ̀gbà wa kan wọ́n ń sọ fún wípé ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó ń jáde láàfin tó ń lọ sínú kòkú kòkú cage tó mọ̀ pé tẹ̀ṣùbíwù yẹn bàlágà yẹn ọ̀wárá yẹn ó kilẹ̀ ẹni tó wà láàfin tó yẹ pé bóyá òní ń pàṣẹ bóyá ẹrú wà fún tó ń mójútó àwọn ọ̀rọ̀ fún ṣùgbọ́n tó jẹ́ pé òun ní ìsìn òun gan ó ti wá fẹ́ di bí ẹrú torí tí Aisha radiyallahu al'ana ìyá Aisha radiyallahu anha sọ ní pé an-nikahu riqun ìgbèkùn nígbéyàwó falyanzur ahadukum inda man yariqu karimatahu ẹni tó bá fẹ́ fọmọ rẹ̀ fọ́kọ kó ṣọ́ ibi ọwọ́ ẹni tó fẹ́ fi iyì rẹ̀ lé iyì òbí ó ní ọmọ rẹ̀ lóbìnrin ẹni tó fẹ́ fà lé lọ́wọ́ náà kí ni àwọn ìmọ̀ràn tó fún ó ní nítẹ́lọ́rùn pẹ̀lú rẹ̀ gbogbo bọ́ ṣe bá odi mélòó àkọ́kọ́ nù ó lé kejì bọ̀wọ̀ fún tápò tí ìbá ti ṣe pé nítorí yapa sófin ọlọ́run ọba bọ̀wọ̀ fún tápò odi mélòó odi méjì kílẹ̀ kẹta ó ní. mójútó ara rẹ lọ́nà méjì àkọ́kọ́ ìmúrasí rẹ àti òórùn ara rẹ láti jẹ́ kó yí ọmọ yìí dáadáa ọtún á ṣàlàyé ó ní n tó fi mójútó nǹkan méjì yìí jù ó ní kíni àwọn nǹkan mẹ́ta kan kíni ìwẹ̀ ìmá ló tìró àti ìmá ló tùwàrí aládùn tọ́jọ́ yí pé kí ni tìró yọ sàmkọ́ máa mú kí ojú àkáṣì yọ ma jàzábà ọkọ rẹ ní gbogbo ibi tó bá wà yọ ma wọ̀ ẹ́ tùwárí aládùn yóò jọ máa fi mú wá ọká torí pé kí ni tí ìwọ̀n ò bá ti símbẹ̀ láàrin ọkùnrin àtobìnrin wàhálà máa ń bẹ pàápàá jùlọ obìnrin gbọ́dọ̀ mójútó di mẹ́ta nínú ara rẹ̀ ẹnu Abia, abẹ́. kọ́mọ̀ jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ tí ó fi wá máa di bí òórùn ọkùnrin tí ò bá mójútóra rẹ̀ tóbìnrin bá ń ṣe báyìí yóò ti ọkùnrin yẹn sí rìn ọ̀yẹ̀kùnrin náà kẹ́nu wọn mọ̀ mọ̀ bùtì kó wọn tètè mójútó torí eléyìí tó wá tónítóní òun náà gbọ́dọ̀ ṣe kí ni òun náà gbọ́dọ̀ brace up pẹ̀lú rẹ̀ ọpàtàkì gbogbo eléyìí kí ni ń bí kọ́ máa fira rẹ̀ lẹ̀ ń gbogbo ògbà tọ́kọ bá lọ yá ọyá débi pé jíṣẹ́ lọ́sọ̀lá àrùsọ́là ń sọ pé kódà bí ń bá ń rọbí lọ́wọ́ subhanallah kó gbẹ̀yìn sọ́kàn ní gbogbo ògbà ni pé anytime lọ́kọ òun lè sọpọ́ yá òun torí pé kí ni pàtàkì jù ní tí wọ́n fi ní ká ṣègbéyàwó orí nǹkan méjì ni the hifz al-ifa wal-injab láti ṣọ́ ìwàkiwà wípé kí ẹ má máa fẹjú mọ́bìnrin olóbìnrin níta àti kí ni àti láti fi lè ṣe àlékún fíìmọ̀ Muhammad sallallahu alaihi wasallam nǹkan méjì tó pàtàkì jù ń bẹ̀rù kóbìnrin ó múra rẹ̀ á ah! ṣé àmàlà ni wàláhì làásì ojú àmàlà lọ ojú yẹn lọ ojú ojú sàláàdì lọ. tọ́ba ara màlà jẹ́ tí orí yìí jẹ́ wàhálà ni wàhálà yìí ń zẹ̀ burú ju tàmàlà lọ ó burú ju tàmàlà tí orí jẹ tàbí ti sàláàdì lọ tàbí tí ìyẹn tí orí jẹ lọ lọ fi jẹ́ kọ́ obìnrin gbọ́dọ̀ lọ fi jẹ́ yí pé tó bá ti di orí èèyàn wọ́n bára ọ̀rọ̀ ọmọlúàbí ọ̀rọ̀ ọ̀fẹ́ bí mo ṣe fẹ́ ni báyìí lè ẹ ṣe ṣe tí ń fi gbádùn rẹ̀ ní ìgbádùn báyìí wọ́n ó jẹ́ káwọn méjì wọ́n gbọ́ra àwọn yé lórí rẹ̀ tí wọ́n bá gbọ́ra àwọn lórí rẹ̀ ó lè fa wàhálà ọ̀gọ̀rọ̀ wàhálà tí ń dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ tá à ń bá wọn dá sí láwùjọ bedroom ni wàhálà ń ti bẹ̀rẹ̀ bedroom ló ti bẹ̀rẹ̀ kí obìnrin ó múra rẹ̀ kọ́mọ ìpè ẹ̀sọ́ ogun yóò wọ́n kọ̀kọ́ jàná pàápàá jùlọ àsìkò táwa ń bẹ̀ nísìn tó yẹ pé ọkùnrin ó ti jáde lọ yóò ti rí ìrìkúrì délé ìmọ̀ọ́fín advice nínú àwọn ọmọ lóbìnrin kan tírù nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí mo ní tó bá ti dé kó tó gbé kọ́ ìwọ ni kó kọ́kọ́ gbé kọ́ ó ní bí kíni wẹ̀ fún alhamdulillah àwọn eh, fóònù jawalat tó ti wà lóríṣiríṣi sátìmẹ́tì yóríṣiríṣi máa ti pàdé rẹ̀ níta kó fi máa múra bọ̀ kó tó délé ó délé ọba kọjá kó tó jẹun gan kọ́mọ̀ yìí pé bọ́n bá ti jẹun tán iṣẹ́ ń bẹ tó ń dúró dèwò hálà hàlálì rẹ̀ lélẹ́ ìtọ́ gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí iṣẹ́ tó ń ṣe yọ ọmọ gbalada ọgbàlada láàdà tó gbà ní ìfẹ́ She can't do without you. Even when she's outside, you've got the uh, remote control in your hand. So important. Ọpàtàkì ló fi jẹ́ wípé tó ààrẹ tó rí sára. Tìró tó lé ara rẹ̀ ti mọ́ tónítóní kó o tó sọ̀rọ̀ kan méjì fọwọ́ kọ lọ́rùn bí má. Kó fi mọ̀ pé eléyìí kèé ṣe àdìmẹ́rù rárá ó ti jù bẹ́ẹ̀ lọ kò ní 4 and 6 lélẹ̀ kò sí part eléyìí pàtàkì gan ọ pàtàkì gan òjíṣẹ́ náà sọ́lá àlọ́ sọ́nà ọ rẹ̀kọ́mẹ́ndì eléyìí lọ́nà tó pọ̀ pé kìí ṣe yẹn kìí ṣàmàlà á aburú ńlá ni obìnrin fẹ́ ti oúnjẹ alẹ́ rẹ̀ ọ fẹ́ gbé fún ológbò jẹ nù ẹ̀karùn àtẹ̀kẹfà oúnjẹ rẹ̀ má sì ṣeré o ebi wọnú kọ́rọ̀ mi ò wọ̀ nítòwú jẹ máa arínú àwọn ọmọ àyà tí wọn bá dín ẹran rẹ̀ kó wulé orokoko kò ní jẹ ó dẹ̀ lọ́sà. ìyàwó medical person ni ó ní kí ní ò ní assist rẹ̀ mú ní ya ukhti kerima ó ti fún ọ ní àkàn ó ti ń gbé ìkejì dání ó dẹ̀ lóhun rẹ́dì láti fún ọ lẹ́kẹta ó ní fóun ṣe sẹ́nu ó dẹ̀ sílẹ̀ fún antacidi pọ̀ nígboro tọ́ba dẹ̀ tọ́ba jẹ́ tán tọ́ba ní ohun gbé wọn ọdẹ lọ antacidi fún èyí lè ṣe wàhálà kò tí ì yé ni tí ẹ̀ ló ń ṣe fún but kò gbọ́yé ó lè tó ètò kan dín kó wọ́rọ̀ kókó lòun fẹ́ máa dín bẹ́ẹ̀ fún ó lè bìlí pé ń tó sọ̀rọ̀ problem wọn bọ́n ṣe fẹ́nu mọ oúnjẹ tó fẹ́ ní tí kò ṣe fún mi ayé máa àwọn èèyàn kankankankan oúnjẹ tó fẹ́ tíyàwó rẹ̀ mà ni ò jẹ́ kí márèèjì wọn kọlá kí dẹ̀ ni sàláàdì wọn lè gbé kalẹ̀ kí n wọlé méjì sàláàdì ni wọ́n bá ti rí sàláàdì ah ó ti parí ó lè jẹ́lẹ̀ mẹ́ta lójọ́ tí ẹni ẹ máa ń tó ń fẹ́ ló ń jẹ fún un oorun rẹ̀ ó fẹ́ sùn olóhùn rẹ̀ àfíìsì ẹ̀ ní kó fi rọrùn yẹn sùn àìdá on telese, on lẹ́sẹ̀ on telara. tẹ̀ lórí ọ̀ ń tẹ̀ lára after all kò síbi tó jẹ́ èèwọ̀ fún ọ lára rẹ̀ láti fọwọ́ kàn lẹ́yìn pàtàkì. èkeje àtẹ̀kẹjọ tọ́jú ilé rẹ̀ fún gbogbo ohun tó bá ní tọ́jú rẹ̀ bá tọ́jú àwọn ọmọ rẹ̀ tọ́jú àwọn ọmọ ìnà ìwé ìtọ́wáyé pé tóun náà bá tẹ́lá àwọn ọmọ inú ọlẹ́ ọmọ dádùn ó pàtàkì tọ́jú ilé fún tọ́jú ọmọ fún kílẹ̀ kejì ẹ̀kẹsìn àti kẹwàá hmm. tí ń bá ń banú jẹ́ mọ́ tí ń bá ń banú jẹ́ má dùnú. tó ń bá ń dunnú lérí nǹkan máa bá dunnú. kílẹ̀ kọkànlá àti kejìlá àṣírí tó bá fi sí ọ lọ́wọ́ má ṣe mistake láyé rẹ láti gbé síta. subhanallah kò sí ẹ̀dá tó wà vindictive láyé tó ọkùnrin. ó tú àwọn láṣìírí ah, ah, òun ó yẹ̀yẹ̀ rẹ̀ irùngbọ̀n rẹ̀ ó lè kàn dodo ṣòkòtò rẹ̀ ó lè kọjá orúnkún díẹ̀ sísàlẹ̀ kò dí lọ́rọ̀ àdámẹ́ni má ìrìdíìlì síkírìtì rẹ̀ tó bá ti fàfírí sí ọ lọ́wọ́ yóò wà láàrin wà tó bá dẹ́dà mẹ́jẹ ní kankan gbọ́n kódà àwọn òbí rẹ̀ ẹ lè pera yín sínú kọ̀rọ̀ yàrá kó o ka àwọn àṣírí yẹn fún pé ẹ̀dá kan ò gbọ́ lẹ́nu mi rí àárín mi rẹ̀ àtọ ọba adẹ́dà ni síbẹ̀síbẹ̀ ọdẹ̀ ń ṣe báyìí pẹ̀lú mi nítorí ọba ní ègéǹtì rẹ̀ pera pé sínú kọ̀rọ̀ yàrá kọ́ ọ máa fi sùn it's safer for you mọ́túláṣẹ. tọ́ba pa ọ́ láṣẹ má ṣàì àkókò nàkí pẹ̀lú after all graduate nye graduate lèmi náà wàláhi làwọn yóò gbélé òbí rẹ̀ wọn èsì gbélé ọkọ. wọ́n fi gbélé ọkọ̀ àwọn nǹkan wọ̀nyí nkwa pàtàkì ó mú ń tí àwọn ẹni rẹ tí wọ́n kọjá lọ wọ́n dẹ̀ ṣiṣẹ́ ìgbìyànjú láti ṣe kìlọ̀ lórí rẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìkìlọ̀ tí wọ́n ṣe ọ̀dàlérí ẹ̀kọ́ tí òjìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi fi sọ pé a ah, kìí ṣe yẹn kìí sàmàlà a ah, wàlá kìí ṣe ó jùlọ kọ́ máa múra fún ní gbogbo tí ò bá tí ń bá ní lára kí wọ́n jọ jókòó sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí halkọ gbogbogbò ọ̀rọ̀ halkọ àwọn lọ́kọ láya ni tí ń bọ̀ wá ṣẹlẹ̀ ń bọ̀ báyà kọ́lọ̀wọ́n ṣe program kan lọ lọ́wọ́ ní ọgbọ́dọ̀ gbé sókè ìfẹ́nu ni àìjẹ́bẹ̀ question ní jáde ah, sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni ọkọ̀ ah, ní ìdíkọ̀ gba máìkì ni sọ fún sọ fún ẹ mọ́ lè dà mara rẹ̀ jẹ́ sọ ọ̀tọ́ síta ok náà ó gbé sẹ́nu ni mú ní gbẹ́ so àwọn Nigerian students ni wọ́n ti parí ní Malaysia so wọ́n lè ti gba doctor so program yẹn wọ́n pè ní inside mission inside mission mission program sa. ọ̀rọ̀ pé wọ́n fẹ́ train àwọn youth especially àwọn tó jẹ́ DSO dá hmm. eh, NC eh, diploma whatever so láti fún wọn ní training yẹn for a year so based on suna so wọ́n á lè fún wọn ní employment lórí àwọn tí wọ́n ti lórí àwọn organizers tí wọ́n ti create sílẹ̀ bóyá bí schools tàbí complain so wọ́n dẹ̀ ní wọ́n ti gba àwọn assistant láti ọ̀dọ̀ àwọn arab dọ́dọ̀ wọn náà yẹn náà so in tí mo wá fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé àwọn èèyàn lè tara wọ̀ ìkànnì àwọn bọ́dà wa lá ní last week ẹ̀bọ́ yẹ̀ wa lórí pé lórí program yẹn náà ni tí wọ́n ti ń ṣe lọ so wọ́n fẹ́ jẹ́ kí àwọn muslim brother kọjá pé á jẹ́ pé lórí àkídà súnà ni wọ́n á tìrì wọn lórí so that any place wọ́n bá fix wọn sí lórí area tó ń train wọn yẹn náà ni wọ́n máa rú kò ní jẹ́ pé wọ́n gbé àkìdá mẹ́wàá tó yàtọ̀ sí in tí wọ́n train wọn lórí lórí hmm, pé. tí mo bá gbọ́ ẹ hmm. àwọn medical doctors wà nù wọn wọ́n fẹ́ ẹni tí wọ́n train tí ó jẹ́ good medical personnel according to sunnah. No. Okay. Because tí wọ́n bá fẹ́ train àwọn èèyàn lórí àkídà kí ni wọ́n fẹ́ kí ni gbóòdà ti fẹ́ train ṣe training fún àkọrẹ́ ní ìsinmi wọ́n fẹ́ wọ́n school. ok teachers. teachers. Uh -huh. so ẹnìbọ̀ tó wá jẹ́ pé lórí wọ́n fẹ́ ṣe teaching. teaching. Uh, so wọ́n fẹ́ train ẹ̀ lórí pé at least wọ́n máa há jùsù márùn lórí láàrin ọdún kan tó fẹ́ fi ṣe training fún wọn yìí. so wọ́n á dẹ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí sílọ̀ ti là so wọ́n á wá fix wọn sí àwọn schools yẹn. Okay. so that wọ́n á lè bring àwọn ọmọ débi pé environment will change. Now, ìlú mission wọ́n yí pé they want to change the country to Islamic state. bí a rí wọn ó dùn sọ lẹ́nu ó dùn sọ lẹ́nu bí a rí wọn bí a rí wọn. àwọn kan tí wọ́n ti bẹ̀rẹ̀ náà so wọ́n ah. fẹ́ a lè invite wọn. àwọn èèyàn sọ bẹ́ẹ̀ thirty years ago àjọjókòó sọnù so ni mo sọ pé járí wọn ṣe understand ní tí mo sọ kò sí àwọn kan nínú àwọn ẹ̀wà ju jíjẹ náà lọ so n tá n fẹ́ kò ju yí pé kí gbogbo ọmọ mùsùlùmí tó bá wà ń lu yìí gbogbo kò tó bá wà kọ́ mara rẹ̀ ní mùsùlùmí náà kó tó mara rẹ̀ sí nǹkan mi tí ó fi jẹ́ wípé kí ni yóò ṣàkíyèsí islamiyah ìjẹ́ mùsùlùmí ní ọmọ lápá nínú gbogbo tí ń bá ń ṣe so aláwọn èèyàn tí wọ́n hákọ́ àzórí tí eléyìí ọ̀lápá lára wọn aláwọn èèyàn tó jẹ́ pé in tí wọ́n yìí àwòjù kéékèèké lọ ṣùgbọ́n ọ̀lápá lára wọn dáadáa wọ́n jẹ́yàn rí so ó kún gbogbo gbìyànjú tí dúwọ́lọ́lá Arabiyyah al-Islamiyya à ń ṣe tó fi jẹ́ pé ọgọ́ọ̀rọ̀ àwọn ọmọ wọn fún wọn ní mílíà scholarship láti lọ́wọ́ kàwé kéwú náà kí wọ́n dé kí wọ́n jẹ́ èèyàn rí fún ọ̀fẹ́ kí wọ́n takú sọ̀n ṣùgbọ́n ihat ìgbà tí wọ́n dé ọgọ́rọ̀ wọ́n gba tọwọ́ tinú wọn gborí tinú gbà so ọwá di nǹkan mi ọlọ́run ó fún àṣẹ inshallah náà jẹ́ àrí wọn. Assalamu alaikum. Wa alaikum salam. Wọ́n jẹ́ kẹfẹ́ fún wa. Àmì àti ọ̀nà. Náà, bí ìrìn ni lórí sọ́rọ̀ tó kọ́ ṣe. Náà fẹ́ bèrè pé ijọ́ mélòó ni àrìnàjò lè fi kí kọ́sìrì níbi tó bá travel lọ àti pé báwo ni distance ìrìnàjò yẹn ṣe rẹ̀. kò distance tó bá láti jẹ́ ní àjò ń tá mọ̀ ní ìrìn àjò eh, ijọ́ mélòó ni kò sí jọ́ lópin ìgbà tí kò bá tí kò ní ẹni tó jẹ́ arìnrìn àjò yọmọ kíkọ́ sùn lọ ni ṣùgbọ́n tó bá ti di pé ó tán mọ̀ fẹ́ sẹ́tù sí bíbá kò ní kíkọ́ sùn ṣùgbọ́n pé ọkàn lọ ṣe nǹkan kan ní pé bóyá lónìí bóyá lọ́la títí títí tó fi jẹ́ pé gbogbo ìgbà tí ó kọ arìnrìn àjò báyìí ń ṣẹlẹ̀ sí yóò máa fi kàn sùn ọ̀la wa. so tiye na ká máa gòkè lọ that's the question ká máa nílòdì <laughs> ok. جزاكم الله خيرا جزاكم الله خيرا نعم ام mi sà àwọn jàmáà ní ó dà جزاكم الله ẹ̀yìn náà ń bẹ́nu wọn sàkà okay alhamdulillah alamọ́sí ọ̀rọ̀ ọmọdé خادم الجماعة معهم منهم صح ولا لا خادم الجماعة منهم صحيح ولا لا إن شاء الله أيوه. جزاكم الله خيرا نعم. جزاكم الله خير ìkan nínú ọmọ ẹ̀yà wa lóbìnrin ó ti tó two i mean three weeks tó ti mú kéṣẹ̀ wá ó wà nínú àdánwò láti di ọdún mẹ́wàá sẹ́yìn àdánwò kí ni ọkọ rẹ̀ kàn déédéé jáde lé ni ẹlẹ́hàá ni ó sì jẹni tó para mọ́ dáadáa ó jáde nílé yìí mo rò kó lọ wá sọ́wọ́ àwọn àwọn tí wọ́n pẹ̀lú àwọn ní ṣeéṣe tó kó padà wálé àárí ìyàwó òun ló ń ṣeun pẹ̀lú ọmọ máa tó ó ti ń forí rọ ó ń forí rọ ṣùgbọ́n bí ń kó ó wá tó gbàjarè yìí tó olóhùn nídi ìrànlọ́wọ́ ọjọ́ náà jẹ́ kí ló ń wá olóhùn nídi owó. bá kìí sowó ni tí a bá kó gbogbo owó fún bẹ́ẹ̀ ni wàhálà yẹn ó ṣì wà ń bẹ̀. ìtò ní ìdìnnà òun ó òun lè má ó ní ìdí ọkọ bí àṣírí wọn ó ṣe bò níbi jíjẹ mímu. bẹ́ẹ̀ni sá. èyí tó pàtàkì jù náà rẹ nàná. bẹ́ẹ̀ni ó ní ọkọ yẹn. bẹ́ẹ̀ni torí wípé tá a bá kówó fún un owó nìkan ò lè rí àwọn ọmọ yìí àti ẹnìkan tí ó dùn tí ó máa ṣe ṣáìsóhun ṣáìsáwọn ọmọ eré yìí pàtàkì ọkọ̀ náà lè tán ọkọ̀ lè kú lè jìdì ẹgbọ́kan ló tán lórin lọ́yìn so yóò ṣe ìṣẹ́ rẹ̀ tí ó mójútó kọ́lọ̀n kákọ́kọ́ ṣètò náà káwọn ẹni rí ọ jáde káàdẹ̀ responsibility tó wà nù tó wà wájú wọn káwọn ẹni rí ó jáde ìwọ́n wọ́n ní àwọn ẹni rí ẹni náwọ́ ẹni ibi tó náwó ìṣẹ́jú kan náà ni ọlọ́mọ ti wà lẹ́nu ibi. but ó ní di ká tó nǹkan jọ fún náà láti maintain ẹ̀ láṣẹ kìí ṣe tọrọ kọ́bọ̀ jókòó yìí nìkan but uh, gẹ́gẹ́ bá a ṣe máa sọ káyọ̀bá tabajókòó bí èèlò ni average lè ló lè nídìí ní àárín oṣù. bí ṣe yí pé a kọ́kọ́ àwọn kan ni ìtọ́lọ́wọ́n bá bá bùn ọ a ní ìdíye báyìí nínú rẹ̀ lọ bá wá wá ọ torí tọ́rọkọ́bọ̀ àwẹ́ kò sí mẹ́wàá nínú Islam but ìtọ́wà nínú Islam ju ìdá mẹ́wàá lọ lẹ́pẹ̀tẹ̀ látara wípé kí ni àkọọ́lẹ̀ tarí àwọn sàárè òjíṣẹ́ náà sílẹ̀ àrọ̀ a rí ẹnìkan ṣoṣo tí ó dìde wípé kí ni bùkátà tó ń fẹ́ gbé òun ó gbé ọyẹ káwa náà ṣe lè tó bá yẹ pé màtíríàlì ni ti jẹ́ ọkọ irú èèyàn wo ni káwọn jókòó káwọn jọ lọ́rọ̀ òun ò máìn láti ìdí tí ẹni rẹ ní òun náà ó qualify but ó ti ṣèkan síwájú. Si alhamdulillah ṣìkan síwájú kọ́lọ̀wọ́n fà àlùbáríkà sí àmì bàbájá eh. ẹjọ́ ìgbà eh, kò pé mọ́mà kò pé sọ́mà but ó ti ṣìkan ó yìí jẹ́ kan lẹ́nu ó yìí jẹ́ kan lẹ́nu náà orí ẹni tó bá fẹ́ jọ ní wá kó dẹ́ka Yẹ́dá kún lọ so court uh, analysis tá a wá ṣe náà ni pé at least pé a need one fifty thousand at least láti ẹ̀ pé rehabilitate ẹ̀ pending time tí. àbí nora kan ó tó ń burú sí ẹ̀yin lẹ́dẹ̀ pàṣẹ. ọ̀dádá a gbọ́dọ̀ sọ gbogbo pàgbàlagbà ní olóyún ọgbà àgbà tiẹ̀ àìmọye ẹ̀nà ti dákalẹ̀ táǹgorí rọ́ náà jazakumullahu khairan so àwọn ń wò pé bó láti fẹ́ rí ìzẹ̀ so èmi mo fẹ́ bẹ̀rẹ̀ lábọ̀dọ̀ bàbá wa pé èló náà máa fún wa nínú 150,000 Allah akbar. Bá ń pè, má, má, ah, Allah akbar. Bàbá kò ní tánbẹ̀ láyé bí àti lọ́rùn jẹ̀zákùnmùlá ọkọ̀ ẹ̀ ẹ̀ máa ṣàdúrà kan pé ò ní kú láíláí ẹ̀ ní kú sà ẹ̀ tó èmi náà máa fún ní ten thousand nígbà tí mo ṣe mọ̀ yìí tí n bá jẹ́ nǹkan kan tí mi fi lè fi ìyẹn lẹ̀ a máa wá wò wá. ẹ̀yẹn ní rí o kò sẹ́ni tí ó dáhùn sá bọ́ọ̀dún aláàlú ọlọ́run ní sọ̀rọ̀ rẹ ní àhàrámù èló ló fi sí a lè gba tẹ́ẹ̀nì lọ́wọ́ ẹ tó bá kí ń ṣe ẹni bí a ní gba tẹ́ẹ̀nì ojúlé mọ́ tó yé ní ìdébò ìdájì ara ẹ̀gbọ́n kíni nínú kíni nígbà tó bẹ̀rẹ̀ ọlọ́run èlé ló fi kú kí tó sọ ilé tó jẹ́ ok 15,000 bábátà ok sà máa fún yín tántúni ọ̀rẹ́ mi yóò yọ kò ní tẹ́m̀bẹ̀ as usual so now elémìta account number èmi náà bá ti mọ́ account number kalẹ̀ kí mọ́ kú tántó ni ẹ mọ́ nǹkan ṣe rí bàbá na tààsọ yìí ẹ̀ bàbá tí ẹ̀ sọ̀rọ̀ kan ta wá fi kún kò sí lè fi ń bẹ̀ àìmọ̀ ìtẹ́ tí ń ṣe ń kọ̀rọ̀ ṣùgbọ́n a nídìí owó ìkó pé láìní sí dààmú ọlọ́run ní dààmú ẹni kọ̀ọ̀kan wa wàláyé àdánwò tèmi àdánwò tìyìn ni ọlọ́run ló mú wá bẹ́ẹ̀ tó bọ́dá Hey! ajaba anakumula elota ah iye ń ṣe àmọ́ǹtì bàbá ìntẹ́ẹ̀bí kọ́ wa ẹsẹ̀ ah, ẹjẹ́ kí n bù fún yín ẹjẹ́ ń bù fún yín sà pẹ̀lú ògbò ọlọ́run ọlọ́run ó bí ẹ̀ 20,000 sà now kò sẹ́ni tí ó náwó mọ́ aljanna rẹ̀ ẹ̀rà 5,000 ọlọ́run bá ń sàdìpèlé fún yín láìmọye ọ̀nà tàntúni lọ́yà máwò mìíràn a máa tọ́ bọ́ra wa lákòbá ẹni èlò ọ̀rẹ́ mi tó létíró yìí náà ó ní 5,000 ọlọ́run ti rọrùn ẹ́ 5 ah, lọ́yà ẹ́ sáà ìyá arúgbó tó ọlọ́run ní sí ìpa wọn máa yín lọ́wọ́ 5000 ma bá mi sí bàbá wa gídádò 20 èmi 10 ọ̀rẹ́ mi 20 alájì àti ìsọ̀rí wọ́n ní ká má count number wá ni ọ̀rẹ́ mi náà tó jókòó wọ́n ní 5 máa bá ń sí ọmọ ẹ̀ ẹ́ ó bá dè ló ẹ́ eh? 55 Allahu Akbar 15 ah. <laughs> má jẹ́ ń sọ yìí tí ò dáa ebi mo ma sí rí náfúsá kíni ọmọ ni tẹ́ẹ̀nì kíni 15 lèmi ó gbà lọ́wọ́ ẹ pẹ̀lú ògùn ọlọ́run bí ò bá jẹ́ bẹ́ẹ̀ kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ̀ ń fìfì rẹ̀ náà pẹ̀lú 15 seventy àìtẹ́ ẹ̀ tí wọ̀dájì ẹ dákun ọjọ́ ń lọ àwọn ìyá wa lóbìnrin retí wa tàǹtún ni ṣé kí máa tọ́ bọ̀ alápò ẹ́ ẹ́ ẹ ẹ́ gbangba ó ti dé di aládùá kìí ṣe é to bi ake Bismillah rahmanir rahim ó yá now eh ẹgbẹ́ bá yọ bí ákì rẹ̀ kó mẹ́ bismillah òṣè jazakumullahu khairan ẹ̀dàkùnrin máa tú àpòyìn kí n tó débẹ̀ ọlọ́run ó fọ̀pọ̀rọ̀pọ̀ sí fún yín mi bẹ́ẹ̀ nìkan kan kó bá mi gbà ẹ́ ọlọ́run ní dójútì bẹ́ẹ̀ dójútì ọlọ́run ní dójútì ọ̀nà èyí tó tóbi náà ni kó mú má dá padà ọba ti rí má yọ̀rọ̀ rẹ̀ èyí tó tóbi náà ni ah sí lára tèmi ó ìfúnlẹ̀ ń bọ̀ náà ọlọ́run fún lẹ́sàn rẹ̀ ọlọ́run fún ọ̀pọ̀rọ̀ tó sì fún ìlú akúnlọ ọ̀kẹ́rà ọlọ́run fún lẹ́sàn rẹ̀ ah <coughs> yọ yọ owó ńlá ló fún ìlú akúnlọ ọ̀kẹ́rà ẹ mọ́kùnrin méjì ẹnjìníà ẹ̀yìn gba 500 lọ́wọ́ rẹ̀ ẹ̀ ẹ̀ ìjọ́ òní kí wọ́n gbà yókù jazakumullahu khaira kí mélòó wá 10 500 oya ẹ̀ẹ̀ eh, eh, mo jẹ́ olówó ní tí kú ní no jazakumullahu khaira ẹgbà jazakumullahu khaira ọlọ́run sọ yí lẹ́sàn rí mọ́kànyìn sí mi ìdákù ah wá oya dámi lóhun bó bá mú wá ń sìn yóò di ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run sẹ́yìn lẹ́sàn rẹ̀ mo promise ò ní mọ́ fìfì torí wá o ń tọrọ orí tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àbí kí ni problem ẹ àà àà ẹ̀hẹ́ o ṣe kò ní tẹ́m̀bẹ̀ àdéhùn rẹ ọlọ́run bó yóò pè jazakumullahu khaira tíṣà o promise èlò 2500 tíṣà ah ọlọ́run bá yóò jẹ́ ọmọ ọmọ èèyàn kọ́ ẹ́ kí ló kọ rẹ̀ tani ok gbogbo àwọn ọ̀rẹ́ mi tán jókòó ní ilé àlùwàlá mo mọ̀ wọ́n ẹ̀ jazakumullahu khaira lẹ́yìn bá wé láwà ní kò ní a má gbowó lọ́wọ́ rẹ̀ mo wá má kai malam to na beri to jazakumullahu khaira ẹ o ọlọ́run fọ́pọ̀ ọ̀rọ̀ fún ẹnì wa kò ní bá wa kò ní bá wọn wa ọlọ́run ní já le fún ìyàwó wa ní jẹ́ kí ìyàwó wa náà wa ti òwe jọkin kí ló kàn mí ẹjọ́ dám lóhùn bí ìjẹ́ rẹ̀ ẹdí fún ọ ó dá mọ̀ ń jẹ bisikíìtì lọ́wọ́ dókítọ̀ ẹdí rí wọn kí má sọ̀rọ̀ jù ọlọ́run sọ alẹ́ sáré ọlọ́run tó kọ̀rọ̀ kò sí fún wa alhamdulillah kí a tó lọ sókè lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin ìbéèrè kan wá látọ̀dọ̀ àwọn èèyàn wa àwọn bàbá wa kan ìbéèrè yẹn ìbéèrè tí ó jẹyọ láàrin èmi àti àwọn àfáà wa kan kí ni ìbéèrè yìí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam Allah subhanahu wa ta'ala o ṣe wá lójú kòkòrò ìṣojú kòkòrò yẹn àwọn àfáà ní ìgán ti ẹ̀ sọ wípé ó pọn dandan rẹ̀ fún wa ni Allah subhanahu wa ta'ala ó sọ nínú tírà rẹ̀ al-Qur'an al-Karim wípé inna ha wàmàláìkàtàhù dájúdájú ohun ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala àtàwọn màláìkà òun gbogbo dídáa ó ti parí sídìí eléyìí ọba adẹ́dà àtàwọn tó ṣàyàn jùlọ nínú àwọn ẹ̀dá rẹ̀ àwọn tí wọ́n súnmọ́ jù torí kò sí àwọn tí wọ́n súnmọ́ ọba adẹ́dà tó àwọn màláìkà náà ló fi jẹ́ wípé kò sí àwọn tí wọ́n páyà rẹ̀ tó àwọn màláìkà Allah subhanahu wa ta'ala sọ pé yusalluna 'ala an-nabi àwọn máa ń tọrọ kẹ́ àti gẹ̀ fún òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa kìí ṣe yẹn nìkan gbogbo ohun tí ọlọ́run ọba dá wọ́n yàtọ̀ sí àwọn tí wọ́n ṣàyàkókò nàkí nínú àwọn àlìjànú àti ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n mọ̀ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni àtàràkínà àti mẹ́lẹ̀ Sayyidina Ali radiyallahu anhu ó wà pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam wọ́n jọ ń rìn ní gbòòrò maka Sayyidina Ali radiyallahu anhu ní àwọn ò ní kọjá lẹ́gbẹ̀ẹ́ igi kan tàbókúta àwọn ń gbọ́ tí igi àti òkúta ń ṣe assalamu alayka ya Muhammad sallallahu alaihi wasallam tí ń sálámà sójì ṣe náà sàásílà Sayyidina wa ń kò sí ẹ̀dá ọlọ́run ọba kan tí ò mọ̀ wípé ìránṣẹ́ ọlọ́run ọba ni mí àfàwọn tí wọ́n bá yapa nínú àwọn àlìjẹ̀nù àtìyàn nìkan ń ló fà á nígbà tí àkúnmí kan fi ya wèrè tí wọn ò mọ̀ bí wọn ó ṣe mú mọ́ wọ́n wá lọ kò jíṣẹ́ náà fúlàfúlà wà pé kí làwọn lè ṣe sí bí ràkúnmí ṣe rí òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ó kúnlẹ̀ ní wọ̀ ní nínú àwọn sàádó jíṣẹ́ náà sàásánà ó wà á ẹranko tí ò lè mọ iyì rẹ tó wa ó ń kúnlẹ̀ fún ẹ ó ń sùjádà fún ẹ tí káwa àwa lọ́yẹ ká ṣe léyìí òjíṣẹ́ náà ti sọ wípé kọ̀tọ́kẹ́dà kan kó wólẹ̀ fún ẹ̀dá ọmọlàkejì rẹ̀ tó bá jẹ́ pé tọ́ ni obìnrin làbá pa láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ fọ́kọ àfáà tó béèrè nípa tí obìnrin lẹ́ẹ̀kan káwọn obìnrin mú ìwọ̀n mọ́ ó ní òjíṣẹ́ náà sàásán làwọn sọ pé tí gbogbo ara ọkùnrin bá jẹ́ egbò látòkè délẹ̀ tí ń ń ṣe ọyún èyún ètútú tóbìnrin wá gbẹ́nulé tó wá ń pọ́n lá kò tí ì mú ètò kéré jù nínú ẹ̀tọ́ rẹ̀ ọkọ rẹ̀ lé lórí kò tí ì mú wa tó ṣiṣẹ́ lọ́sàn àtúnlàm tó ní aṣáhid àkúnmí ẹranko ó ń ṣe ó ń confirm ó ń òjíṣẹ́ wa sọ wípé ní ẹ̀gbẹ́ sàárè òun torí ńgbà tó sọ pé ẹkún fún ọ̀pọ̀lọpọ̀ àsàlátù ṣíṣe fún mi pàápàá jùlọ ní òru jímà àti níjọ́ jímà ẹnìkan ò ní ṣàsàlátù fún mi àti kọ́láwọn ó ṣe mẹ́wàá fún rọ́pò kó pa ẹ̀ṣẹ̀ mẹ́wàá fún kó parẹ́ kó fún un lágbèéga lọ́nà mẹ́wàá màláìkà wà níbi sàárẹ́ òjíṣẹ́ lọ́sọ̀lá sọ́lá wọ́n fọ́n wọn káni tí wọ́n lè máa rìpọ́ọ̀tù àsàlátù tẹnikẹ́ni tó bá ti ṣe sàlátù fún òjíṣẹ́ lọ́sọ̀lá sọ́lá pé lágbájá ọmọ lágbájá ó ṣàsàlátù fún wọn nígbà báyìí ló fi jẹ́ wípé tí èèyàn bá ń lọ sí eh, mọ́kà tọ́bádé ó yìí tọ́bá ti sọ pé Allahumma salli ala Muhammadi wa sallim ètò kéré jù mí màláìkà ti gbé lọ́wájú rẹ̀ náà wípé Najim ọmọ Suleiman ọṣà sàlátù fún ọ nínú mọ́sídìí gídádò nígbà báyìí wọ́n ti fún mi lákàntì yẹn lọ́nà báyìí àwọn èèyàn wá ń béèrè wípé àsàlátù kan kọ́mọ̀ lọ́dọ̀ wa ń bí. àsọlátù wo ni wọ́n ń pè ní àsọlátù lifati, àwọn míì à pè ní lílífàtì àwọn míì à ní lílífàtìwù àwọn tí wọ́n ń pè dáadáa ni wọ́n ní sọlátù lífàtì na ọkọ́ mọ̀ gan torí wípé kí ni tọ̀ríkà tìjàníà ó pọ́pùlà ní West Africa mọ́ area North Africa yẹn. Eh ó pọ́pùlà gan in tí wọ́n dé adopt jù nínú àsọ̀látù òní sọ̀látù fati wípé àsọ̀látù fati lọ́lọ́lá jù lọ́dọ̀ tàwọn but tí ọ̀rọ̀ bá ti rí báyìí kí ni ọba adẹ́dà sọ wọ́n in tanaza'tum fi shay'in farudduhu ila Allah wa rasuli tí fàǹfà bá ti fẹ́ ṣẹlẹ̀ lórí nǹkan ẹ̀dá padà sí bọ́lọ́hun ọba bá ṣe mú wá tó jíṣẹ́ náà sàásọ́lá ń ṣàlàyé rẹ̀ nígbà tó jíṣẹ́ náà sàásọ́lá ń ròyìn àsàlá tù báyìí débi wípé ọ̀kan náà wọn sàábé lọ bó jíṣẹ́ náà sàásọ́lá ó ní ìdá kan nínú mẹ́rin zikiri mi àsàlá tù mò ń fi ṣe òjíṣẹ́ náà sàásọ́lá ni ò mú ó ní mo sọ́dì ìdajì ó ní ó sì kù ó ní mo sọ́dì ìdá mẹ́ta nínú mẹ́rin ó ní ó tí ì wa ẹnìyẹn wá sọ fún òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣùnà ní yẹn sọ ni àṣàlátù ní ìmọ̀ fi ṣe òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣùnà ní ìyẹn ó kọ ọyọ nínú wàhálà ayé àti tọ̀run ó ti tó fún ọ láyé àtọ̀run mẹ́sẹ̀kẹ̀ wọ́n adé ìlọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àti ma bá ṣe sálámà sí ọ bó o láṣe sàṣàlátù fún ọ ṣe mọ̀ pé àlemọ̀ yọ̀rọ̀ tó jọ ṣọlọ èyí tó bá lọ́lá jù ó wá fẹ́ fi kọ́ àbáyé ó ní ká máa sọ pé aláhùmà sọ́lẹ̀ alá muhammadin wa alá ali muhammad kò sọ pé Allahumma salli ala sayyidina Muhammad kò sí ẹgbà wá kan tó fẹsẹ̀ rinlẹ̀ pé ńgbà tó jìṣẹ́ náà sàásílà mú ń kó àwọn sàádé ní àsàlátù ọwọ́ àti sayyidina kùn kò sí. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala ali Ibrahim وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد ọwọ́ àpọ̀báhùn ní bó ṣe kọ́ wọn but ètò gangan máa ń ṣe torí Allah subhanahu wa ta'ala ó ṣe òun gan gbọ́dọ̀ ṣe torí ìbáadà ni òun gan fúnra ara rẹ̀ sallallahu alaihi wa alihi wasallam ọgbọ́dọ̀ sàṣàlátù fúnra ara rẹ̀ kó tó sálámà lórí gbogbo òun ọgbọ́dọ̀ mú wá ara àrùn ni ètò gangan máa ń ṣe ní wípé Allahumma salli ala Muhammad wa ala ali baitihi wa ala azwaji wa zuriyatihi kama sallaita ala ali Ibrahim fil alamin innaka hamidun majid وبارك على محمد وعلى آل بيتي وعلى أزواجي وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد إيتون كان ما نشيل وكان باباوا الشيخ سماحة الشيخ عبد العزيز بن باز واني kìí ṣe wọ́dìn sí salatul fati la ní question for pẹ̀lú but n ta ní question pẹ̀lú ni kìí ṣe tí òjíṣẹ́ ńlá kọ́ àwọn sàábé nìyẹn ní tó dẹ̀ kọ́ wọn òun ni tó mú torí wípé ìbáàdà ni òun ní ọkọ̀ wa bá ṣe ṣe kìí ṣe àfáà kan ni wọ́n wípé eléyìí lè ní chúùsì ní tèmi ṣókí tá a kàn lè sọ nípa rẹ̀ ń sìn nù táwa ní níjọ́wájú a máa sọ èyí tó pọ̀ ju eléyìí lọ lórí àwọn tóròkọ̀ àwọn tẹ̀ríkà tẹ̀ríkà tẹ̀ríkà yìí àti ibi tí wọ́n ti yapa sí na náà kọ́lọ́wọ́n bá ṣẹ́ níwájú kan náà lọ. ولا يباع لا يباع اي شاء الله نعم àfà àbọ̀dà. bọ́dà láì bọ́dà ìdí ìrókòlò tiwa ẹ̀fún ní. Àwọn alẹ́kùnrin ọ̀tún lọ́ṣọ́. Wàlékùn sílá. Kọ́lọ́n jẹ́ àríwá lórí dáadáa. Àná àti wọ̀nà. láti ká ní torí wàhálà ní ìgbà tí lè wà bọ̀ táwọn kankan ṣẹlẹ̀ ní òun yẹ tó díẹ̀ ló gbé mi wá bí. mi jẹ́ wá ogún lọ́sàn. mo ní mi ìbá ti ráyè láti wá bí torí àwọn àná ẹ̀rọ lágbára ká tó délé. náà àlà pẹ́sàn kan ó tì mí débí lára. náà kọ́lọ̀ ló ń fa àlà. afárá bí wálé rí i pé ó ti pẹ́ tí mo ti ń wàhálà fẹ́ láàrin òun àtìyàwó rẹ̀ mo sì ń fún ní sùúrù mo ń ti gbogbo rẹ̀ mo ń pàrọwà pé kílé ọmọ dàrú torí kó ti bímọ ah! wọ́n wá sọ fún mi pé ṣé ìṣesí mi sójọ ìṣesí àwọn ẹni rẹ̀ nítorí wípé òun ka ìtàn ẹni rẹ̀ táàmì lépa bá wọn nínú dáadáa láéláé àrí ìtọ́kọ̀ nígbà 90 ni wọn hmm. èèyàn rẹ̀ sì ni wọn ẹlẹ́ẹ̀kejì ni wípé òun wo àtúbọ̀táwọn pẹ̀lú ìyàwó inú ilé despite wà kó wọ̀ jáàbò pé àtúbọ̀táwọn ò tò rí láti jẹ́ tó ń ti lò òun dẹ̀ ń fọ̀rọ̀ lọ́wọ́ àtúbọ̀táwọn bọ́ọ̀ ló ṣe mọ̀ kò tí láti bọ̀ ìyàwó kan tó kọ́ fẹ́ ó ti kú ọ̀fọ̀ ọmọ mẹ́rin ilẹ̀ ó ní yà ń jẹ àwọn ọmọ mẹ́rin èmi náà testify ó wá ní òun ó ní òun wà ń gbìyànjú láti sọ fún obìnrin oníbọ̀tò obìnrin ọ̀dẹ̀ láti mọ̀ fìyàjà wọn mọ̀ ó lóun wá ń wò pé òwò dàbí ẹni pé òun lajú lẹ̀ àbùsí ń fẹlẹ̀ sáwọn ọmọ òun. ok tó bá kọ wọn tó bá kọ sáwọn ọmọ yẹn máa lámòjútó. five pounds sáàyè tiẹ̀ kí àwọn ọmọ wà níbòmí ara àmọ̀ ara lọ́wọ́ hàn mínà olóòrùn rẹ̀ ṣùgbọ́n wípé kíkọ̀ lọ́wọ́ the next thing tó bá fẹ́ lómi wà ṣé èyí túmọ̀ sí pé ẹni tí ó fẹ́ wà yẹn ó lè máa fẹ́ràn àwọn ọmọ ẹ lójú ayé lójú rẹ̀ kọ́ máa ṣe tí ó rí pé kí ẹ lè kó ọmọ ẹlòmíì mára yí pé ká tọ́ bí tiwa ẹ̀bùn ni ẹ̀bùn ni màmá tí ó bí wa. bàbá wọn jáde láyé ńgbà tí wọ́n wà ní kékeré orogún màmá wọn màmá tí wọ́n wà lọ lọ́kọ́ ń bò mí orogún màmá wọn ló tọ́ wọn dàgbà nígbà tí wọ́n wá fẹ́ lọ ilé ọkọ ní orogún màmá wọn yìí ní wá lọ kí màmá tòótọ́ màmá wa ń béèrè pé kí ni ìtumọ̀ màmá tòótọ́ wọ́n ní màmá tí ó bí ẹ gangan màmá wa ń béèrè pé ṣé màmá mi tún wà tó bí àwọn gangan yàtọ̀ sẹ́yìn torí kí ni bí wọ́n ṣe rè wọ́n wọn ò jẹ́ wọn ó tiẹ̀ mà tàbí kó tiẹ̀ ní torí tí wọ́n ń ṣe é fún màmá wọn kankan bẹ́ẹ̀. àwọn torí wọ́n jáde ń léèrè wọ́n rè wọ́n ní ti ríre wípé gbogbo ọmọ responsibility rẹ̀ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe rí àwọn ẹni jọ̀hún tó yẹ pé tí wọ́n bá rọ́mọ ọlọ́mọ ń ta tí misbehave wọ́n ó discipline rẹ̀ láti ta àwọn lọ lé wọn ni tó dẹ̀ pé àwọn ará ilé ẹ̀kan wọ́n ó tún mọ èèyàn ẹ̀ṣẹ́ jàre tí ò jọ gbogbo tó ti dojúrú mọ́ nísìnyí kọ́ńkó jáde olúkálùkù ń ṣe tiẹ̀ nísìnyí ẹ̀san rẹ̀ náà ń dé bá àwùjọ so irú bá wà àwọn kan wà báyẹn but àwọn kan wà tó jẹ́ wípé no me and my husband ni wọ́n wà bẹ́ẹ̀ tọ́ tọ́ ibi lórí ọmọ tí wọ́n gan ọmọ tí ẹ̀ gan tọ́ bá wo ilé ìtàn sọ ìkan bọ́yọ̀ ọmọ tí ẹ̀ gan náà kò sámójútó kan gidi tọ́ wà so ọ̀yìn mọ́tara ẹnìkan ló fẹ́ wà fún kìí ṣe kíkọ̀ ní solution rẹ̀ kì í ṣe kíkọ ní kò solution rẹ̀ ṣùgbọ́n tó bá sọ yí pé tú mi òun ló request pé tú mi lẹ̀ ṣọ́run pé kó lóun nù ah! tóbi ìrìnbá ni ó tún lẹ̀ èdè tú rẹ̀ òjíṣẹ́ náà sọ pé alimọ̀tẹ́lẹ̀ at hunnel munafiqat náà àwọn obìnrin tí wọ́n ń béèrè fún kó lóun á mùnàfíkì obìnrin ni wọ́n ní sábà tán rẹ̀ ẹ̀ sọ́kànlọ́ fọ́ntì so kì í ṣe kíkọ solution Yeah. وعليكم السلام نعم ẹ ẹ má bínú ah, ah, mi lórí nǹkan tó sí close mi and my own view wo bó ṣe my own view ọlá tí fún ọkùnrin lórí obìnrin wọ́n débi pé dàmí tá a bá jọ ń sọ̀rọ̀ kíni ó máa ń dàbí pé obìnrin they don't have feeling we don't see that they have any feeling I think they are element to be play with no no ẹni rẹ̀ tó pẹ̀lú obìnrin. ẹ má bínú lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ environment ni àti pé tí àwọn atapẹ̀rẹ̀ wa lọ́mọ ya tàbájọ́ ń sọ̀rọ̀ oníkàlùkù wa mú wa pé ó lè ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run fún mi ní ìpín ọlọ́run fún mi ní náà mọ̀ yàtọ̀ wọn lo wáìbẹ̀ wọn ní issues issues hmm. because of it ó wò pé the person kò ní the second wife hmm. ẹ má bínú kí ẹ ti mọ wáìbẹ̀. ẹni tó bá ní problem pẹ̀lú ìyàwó kan kì í ṣe second wife ní solution. so along the line ó rí second wife. àwọn tí wọ́n nídìí tí wọ́n ń ṣe second wife àwọn ni àwọn tí wọ́n ní problem pẹ̀lú ètò wà nílẹ̀. because àwọn majority believe pé when problem come, tàdé tí bóbìnrin yẹn sọ̀rọ̀ bí a kò gbọ́ next thing pé ká fi sáyé ẹ̀ then ká ní ó ní second ó rí ẹni tó fẹ́ fẹ́ yóò lè pé wife ṣá ó rí ẹni tó fẹ́ fẹ́ ó travel kún Lagos state lọ sí Kano for us to know bí tension a farm to them lọ sí Kano orí ọ̀pẹ́ ẹ̀ tóbìnrin yẹn they accept so àwọn ọ̀dọ́ náà information yẹn wá bọ́ sí etí ìyàwó ti lé àná lọ bá pé jọmọ bínú àwọn kan tí wọ́n ti wọ́n ti accept yẹ hmm. ní ọ̀hún kó mú àwọn èèyàn wá wọ́n náà sọ pé inú family ẹ̀ kan wá ní àbáṣá sídò níta ìfún yìí wọ́n àtẹ̀tẹ̀ pé oúnjẹ kó jẹ́ mùsùlùmí kódà nínú àwọn family wọn relative mi wọ́n tún lọ bá wọ́n tún wọ́n mọ̀ lọ́dẹ̀ sí ìdílé ẹ̀jẹ̀ mọ́ afẹ́fẹ́ ni gbàtí information wọ́n ṣe ti ìyàwó sílé ó sọ pé òkèrè ti gbà ó lè fi ti the other one ó ti gbọ́ àbò ti gbà ó bóun ti gbọ́ sí ti ìyàwó lé lẹ́nu ta ló lóun gbọ́ ń bẹ̀ ìyàwó sílé ńgbà tó gbọ́ tó gbọ́ information yẹn ó lóun ti gbọ́ ó gbọlọgbọ ọkọ ẹ̀ ó bí ọkọ ẹ̀ àwọn ìwà kan tó dá misunderstanding sílẹ̀ ó tà láti rectify ó wá pé òun ti gbà òun ti gbọ́ ọkùnrin yẹn ti gbọ́ rán yẹn ti gbọ́ sí ìyàwó tilé ẹ̀ lẹ́nu ìyàwó tilé lẹ́nu and now the second one tún ti wọ́n bá tí the family ti accept ẹ̀ pé ẹni tí ọmọ wa fẹ́ fẹ́ lélẹ̀ ilẹ̀sìn wọ́n pé kó máa lọ kó dẹ̀ ti ti sọ fún in the first place. ọlọ́run ti kọ́. ní ẹ bẹ́ẹ̀ wọ́n epo á bí ẹ bá bínú ó rí. sọ ma pé n tí mo sọ ti sẹ́ nísìn pé ẹni tó ní problem pẹ̀lú tilé kìí sóun ló ní ìdíyàwó kejì ẹni tí ò ní problem yẹn ni ó ní ìdíyàwó kejì torí wípé ó ti ní dáadáa kan ó wá fẹ́ dáadáa sí ọ̀fẹ́ àjẹkún dáadáa ló ń fẹ́ ṣùgbọ́n ètò ní problem pẹ̀lú ilé tí ò lè yanjú rẹ̀ kò ní yanjú tí yẹn náà kò lè yanjú tóun yẹn náà so sórí problem tí ń ṣẹlẹ̀ ni wípé ọgọ́ọ̀rọ̀ ilé tí wọ́n ti jáde gan kìí ṣe stable home wọn ò rí ẹ̀kọ́ bá a ṣe gbé lọ́kọ láya pẹ̀lú àwọn òbí wọn wọ́n dẹ̀ tún bọ́ síta ọgọ́rọ̀ àwọn afáà tí wọ́n ń rìn mọ́ àwọn gan náà ò ní ẹ̀kọ́ níbi eléyìí tó ti yé báyìí nísìn bí ìgbà tó wá di pé ilé mòoru ẹ̀dẹ́ nítalẹ̀ kò sí ọgọ́rọ̀ kan héékà náà ní ṣe ìsìláàmù eré ṣàyè sọ kìí ṣàyè kà ẹ̀kọ́ ni tí wọ́n rèyàn lé lórí bí tadarruj ní ẹsẹẹsẹ eléyìí lọ́kàn ní ìsìn àti ṣẹlẹ̀ ìtàn òkèlè àti ṣẹlẹ̀ ìtàn òkèlè bó ṣe jẹ́ ni ló ń tí ń jẹ́ pé yàní ọgọ́rọ̀ ní tó ń kọ̀sẹ̀ ní pé tó ní kò má mátàlá arábìnrin wa ó ti gbogbo ayé sunkún òun fẹ́ kọ́kọ́ òun ò ṣe má rí a advice wípé ọdún mélòó lẹ́ẹ̀ ti ń gbé pọ̀ ogún ọdún ọmọ mélòó lẹ́ẹ̀ ti ní ọmọ mẹ́fà kí ló wá fẹ́ ṣe òun fẹ́ kọ́kọ́ òun fẹ́ fẹ́ ọkọ mi ni ẹ mùsùlùmí tọ́ ọ bá fẹ́ mi gan ọkọ ni torí ìwọ tọ́ ọ fẹ́ kọ ológun ọdún pẹ̀lú ọmọ mẹ́fà tọ́ ọ wẹ̀yìn wò. ṣé tuntun wo lọ́wọ́ fẹ́ mánéjì rẹ tí ó rí ọ mánéjì tí ò fi ní fail ntẹ́mi wọn ni kí mi ń sọ mọ́ ní sọ ni wípé Asia ọba ẹni tó burú jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọba gan confam ẹ̀bẹ̀ inú ní fẹ́rẹ́ ọba lò kọ́dẹ̀ bára rẹ̀ jẹ́ ilé mùsùlùmí ni kò lè burú tó fẹ́rẹ́ àwọn. ìwọ́gan olèdí òdẹ̀lẹ̀dá tó áfíà àlèyàsọ́lá so lọ máa mánéjì ẹ̀ mélòó ló kù fẹ́ lò láyé ọmọ ìyá mi ọkọ mẹ́ta ọ padà sí ń náà ni àwọn náà ni a bí